láti mọ̀ ọ̀fẹ́ ní jùmọ̀ àtòní wà náà ní àfi ọpẹ́ fún ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ abẹ́rẹ́ ọba sọ̀rọ̀ àtàlá ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ kó bá lórí dáadáa lórílẹ̀ ayé ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run àwọn bá nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àná lápapọ̀ ẹ̀yẹ rí ọlọ́ọ̀bá anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run rẹ̀ ti gbogbo wa ní tí ó ti yẹ méjì bẹ́ẹ̀ láti mọ̀ pé òun náà iná ó lọ láti gbogbo ẹ̀dá lọ pátápátá kò sí èméjì bẹ́ẹ̀ anábì sọ òní sẹ́yìndì awàlí na wọn àkìrín òní àkọ́kọ́ àwọn gbogbo ẹ̀dá wọn nàmbà wán gbogbo ẹ̀dá tó ti lọ abẹ́ tí ó máa bọ̀ kò sẹ́ni tí ó tọ́ anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní ti ipò ní ní ti ìjẹ́rùsìn fún ọlọ́run bá subhanahu wa ta'ala pé ọlọ́run ọlọ́run sàlẹ́ta ní ẹni tí ọlọ́run náà sí gbogbo ẹ̀dá pátápátá ní ìrẹ́ ló fà bẹ́ ká mú pa àníbíwá Muhammad ẹni bá ń tẹ̀lé ìyẹn mọ́ mú pa lẹ́nu ìyẹn láàmú fi mọ rírì rẹ̀ sí àtúmọ̀ àpọ́nlé àti ìdí ọlọ́pàá sọ́nà àtàlá tí ó ṣe fún àníbíwá Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith kan ní ìtí àgbéwò lẹ́nu hadith yìí àníbi sọ ń bẹ́ẹ̀ àwọn nǹkan tí ọlọ́mà sọ́nà àtàlá tó fi dánọ́lá anígbàtọ̀ pé ọlọ́run fún mi láwọn nǹkan tí muslim tálẹ́bí ti ń sọ fún wa lẹ́ni tí ń jẹ́ ká mọ àwọn nǹkan ọlá tí ọlọ́mà sọ́nà tó dá ṣùgbọ́n bá dáyẹ̀ lọ́lá tó ṣe dáadáa fún yẹn nígbà mi àmọ́ sọ jáde láti fi dúpẹ́ fọlọ́ ọlọ́ni fún àmà bìnẹ́ ìmọ̀tẹ̀rọ̀ fi kàfà hàtì ìbẹ̀rẹ̀ àtọ́lọ́ ń bá ti fún ẹ tó parọ́ èrè ògbẹ́ náà ni ẹ máa ń pamọ́ ṣùgbọ́n ìsọtéyàn ó sọ ìsọtéyàn fi mọ pẹ́ ìsọtéyàn fi dúpẹ́ ìsọtéyàn fi mú orí ní èyí tó ìsọtí amàgbéṣe fáàrí àníbíwá ń kọ́ nínú láti ọlọ́nda Muhammad sallallahu alaihi wa ó ní fòdíltú alẹ́ àmìyá ìsì àwọn ànábì ọlọ́run tó ti wọ́n ti dọ́lá tó wọ́n ti ní kòtò ọlọ́run fún mi láwọn nǹkan mẹ́fà tó tó fi gbọ́ lá fún mi gan yòókù lọ. ayọ̀ pé tọ́nà ń fánẹ́bí tó fi ju àwọn ànábì yòókù lọ yóò ti ju àwọn ànábì lọ tó láwọ̀ tẹ̀ fánẹ́bí tẹ́lẹ̀. ẹgbẹ́ gba ànábì bọ́ ti ní ipò tó ọlọ́run tó wá fún mi ní àwọn kẹ̀kẹ́ tó fi dá mi lọ́lá tó fi gbé mi ga tó tún ju àwọn ànẹ́bí yòókù lọ tó ti bá ọlọ́run ìsinmi dáwọn ànẹ́bí lọ́lá ọlọ́ni tílíkà rúsùlù fàṣẹ́nà bá àdọ́mù àlàbáàbí àwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ nílé wọn agbọ́lá fún wọn jọra wọn lọ mínú mọ́ǹkà lábọ̀lọ́ lára ọlá tó lọ ń dá wọn ò ní pé ààrẹ ni tó lọ ń bá sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì ìrànlẹ́gbẹ̀ẹ́ mọ́sá bákan náà agbé epo àwọn gágán àwọn gá sókè gan wà bẹ́ẹ̀ náà ìbá bìnà Maryam al-bayyinat náà anábìá ìbá ọlọ́ntọ̀tọ̀ náà ṣe fún un náà ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lápapọ̀ àmẹ́bà mọ̀fẹ́lá sọ́lá láti làṣọwájú gbogbo àbáwá ànẹ́bí ọlọ́run àbáwá fáyé fà ànẹ́bí ọlọ́run ànẹ́bí wọn kí ọlọ́run bá sọ́nà wátàlá kí ó fún òun ó wà ní olùwáyà ló pé márùn ni ó wà fi pé tí ò fún àwọn ànẹ́bí ọlọ́run ní tí wọ́n ti síwájú àwọn nǹkan ilẹ̀ àti afẹ́ká mọ̀ láti bá àmọ́ pàtàkì ànẹ́bí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ah, Muhammad sallam òtí tú jàwáàmì alikẹ́lì nínú tọ́lọ̀ ń ṣe fún mi òní jàwáàmì olùkẹ́lì ká sọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ kékeré tí ó sì mú ìtumọ̀ tó pọ̀ tí ó kò sínú nínú tí ọlọ́run àfààní àtàlà tó fi ṣàmẹ́lì lẹ́tà tó. ẹgbẹ́ àríwájú ọ̀rọ̀ yẹn lẹ́yìn gbàtà yóò bàbàrà máa mú àlàyé jáde lẹ́yìn ẹ̀ ẹ̀rí pé tó pọ̀ ní kò sínú ìyẹn wá pọ̀ nínú ọ̀rọ̀ tánàbà àbúrúmọ̀dà sọ́lá tí ma ń sọ tó bá ju ọ̀rọ̀ lẹ̀ díẹ̀ ìtumọ̀ púpọ̀ yóò wà ní inú rẹ̀ ilé anábì ní ti ọlọ́run bá fánà tààlà nínú tó fi dáhùn ní ọlá òun ni ẹ máa nínú hadith anábì anábì lápẹjúwe kọ́ni alhaji arafa hajj ti ṣe arafa ni gbogbo abájú ṣe ájì àrọ̀ pé ní tó wà nù ájì ojú àràfá nìkan lọ ṣùgbọ́n alhaji àrọ́fà fámẹ́bí sọ ó mẹ́kẹ́ wọ̀n pé nínú àwọn jìdújìdú iṣẹ́ tó rinlẹ̀ nínú hajj ní ọgbọ́dọ̀ wọ́n ti àrọ̀fà ìyókù ńkọ́ ẹni sánàbí sọ ti kó sábẹ̀ ṣùgbọ́n ibi tó ti mú olóòmù látòkè wá nílé alhaji àrọ̀fà bẹ́ẹ̀ ló sọ bí ìbádà tá ń ṣe pé àdùá huwa lè ìbádà àdúrà sáré ṣe òun gẹ̀gẹ̀ lójúlówó ìjọsìn sálọ́bà ọ̀gá àdúrà tí wá jẹ́ pé òun ni ó kó gbogbo bẹ́ẹ̀ ni ọba tí ọ̀sàdúrà ọba gbàwẹ̀ ọ̀sàdúrà ọba tí ọ̀sàdúrà ìbámi bẹ́ẹ̀ ọ̀ nídìí kẹ́kẹ́ náà ọmọ ọ̀sàdúrà lásán wà ní pé gbogbo ìjọsìn kí òní sáà ń fi ọlọ́run ọba ọba bẹ́ẹ̀ ní ẹ bá kọ́ gbọ́ bá náà ìbáde sọ pé àdúrà wà ní ìbáde yóò bá dúrà sáǹtì nìkan ló gbà lérò ṣùgbọ́n gbogbo ọ̀nà tí ẹ fi ń dájú kọ lọ ìgbà tó ń kí ọlọ́run lọ dájú kọ ìgbà tó ń gbà ọlọ́run lọ dájú kọ lọ ń bẹ̀ ìgbà tó ń ṣe ọlọ́run lọ dájú kọ ìgbà tó ń lẹ́mílà ọlọ́run lọ dájú kọ tó ń bẹ̀ bíbẹ̀ sáà fi ń bẹ ọlọ́run pé méjì bíbẹ̀ ọlọ́dá kò sàánù mi jẹ lówó mọ̀ bí sọ́rọ̀ sọ́bí àti bíbẹ̀ pa ń fàfọ́ mọ́ rẹ̀ à ń forí kanlẹ̀ fún òun náà ládójúkọ́ ń gbà gbogbo ẹ̀ là ń pè ní dùn ànábì wa kú mọ́ sọ pé kákírun kágbàwẹ̀ ó kú wá lóògùn ẹ̀ lónìí pé àdùáwù huwa al-ibada bẹ́ẹ̀ náà ni gbólóhùn rẹ̀ pé innamal a'malu binniyat gbogbo tẹ́ sábà fi pẹ̀lá ni ẹ̀ ìtànàgà sọ fún kolú yẹn ọ̀rọ̀ ńlá ni ẹ tó fẹ́ kírun ká àfẹ́ kí n dà níyẹn fi èsì fọ́lọ́ tọ́jẹ́ torí tọ́lọ́ ní kìí ẹ̀tọ́ fẹ́ náwó ìká àti torí tọ́lọ́ lọ́gbọ̀dọ̀ jẹ́ ẹ̀tọ́ fẹ́ ṣe ájì àti torí tọ́lọ́ gbọ́nà kẹrẹ́ làdébí sọ tó pé ọ̀rọ̀ tó kó sábẹ́ tó pọ̀ ní anirú ẹ̀ wá rè àlédìrí kan náà fi ṣàánú sínú gbogbo àyẹ̀wò mọ̀ yìí ká sọ̀rọ̀ díẹ̀ ká máa fa gbogbo àwọn nǹkan tó kó sábẹ́ kó wá kó sábẹ́ ọ̀rọ̀ kan yìí kéka tó máa fa èèyàn bẹ̀. a lọ pé ní kékeré tó tọ́lọ̀ fi ṣàlẹ́ kò dé tú ìyàwó mẹ́rin ìfẹ́lẹ̀ nínú tọ́lọ̀ ti sàánù mi o ní kí n sọ̀rọ̀ díẹ̀ kó tí kó gbogbo nǹkan sínú ìyẹn lẹ́nu pé ànẹ́bí èé e sọ̀rọ̀ púpọ̀ sáàtà tó ti gbọ́yé gbogbo òfin pàtàkì máa mú jáde ọ̀rọ̀ tẹ́ tó bá lọ báyìí ẹ̀ máa dírẹ́fù òfin tó pọ̀ lábẹ́ ìyẹn ni a fi nínú àwọn àfẹ́ẹ̀sì tó ní gbólò ìnámọ̀ àmọ́lùbìnrin yá àti pé ìdájì ẹni wa ìdájì ẹni àdídì ẹnìkan ó sì kó gbogbo torí tó bá lọ nú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá kírun ní ọ̀pọ̀lá nìyẹn o àdìsí náà náà padà sí tó bá gbàwẹ̀ pàní ẹ̀ gbọ́dọ̀ dá o àdìsí náà náà padà sí tó bá náà sójú ọ̀rọ̀ tó lọ pàní ẹ̀ dáadáa náà o àdìsí náà náà padà yóò wá pé kò sí dé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí ẹgbẹ́ ní olóhùn fi yàtọ̀ fáwọn àmẹ́bí ọlọ́run yòókù ká sọ̀rọ̀ díẹ̀ onítùmọ̀ tó pọ̀ nínú tọ́lọ́run ti dáre bá ọ̀rọ̀ sọ́lámù kò sì dá lọ lánàá. bákan náà àlùfí tó wá sọ fún ẹgbẹ́ ní wàlúùsírù tó bẹ̀rù bákan náà ọlọ́run ṣàánú mi pẹ̀lú ẹrù jẹjẹ mọ̀ sí rọ́tà ṣáàrí tí máa ń fi sọ́kà àwọn ọ̀tá nígbà tó bá yẹ pé láti ibi tí mo wà tó bá tó rìn oṣù kan sí ibi tán wà ẹ̀rù ó sì ti mọ bà wọ́n jọ̀wọ́ ẹ̀yin náà já wọn tá lè fi ẹsẹ̀ ní oṣù kan orí tó gbé ṣé wà fẹ́ kí ẹ tún bẹ̀rù ànẹ́bí láti bẹ́ẹ̀lẹ̀ kò ló kẹ́kẹ́ o kò ló kẹ́ àtọ́ bá tẹ́lí kẹ́mọ́ ẹgbẹ́ o kò ló kẹ́kẹ́ ọlọ́kẹ́ fi dá lọ́lá náà ìyẹn lọ́wọ́ sọ pé sà ó lè fẹ́ yí sí olúbi lẹ́bí nà káfàrọ̀ rọ́ọ̀bá bìmọ́ aṣọ́rọ̀kù bìlá mọ́lámù ìdẹ́sìn bí ìsọ̀tọ́nà ó máa fi ẹ̀rù gẹ̀gẹ̀ sọ́kà àwọn kìfìrí látara pé wọ́n ń ṣe ẹbọ sí ọlọ́run bá sùpánà wà tààlà ọlọ́run máa ń fi ẹ̀rù gẹ̀gẹ̀ sí wọn ní ọkàn ìyẹn lẹ́sìn pé ẹnu wà ní sí súnmọ́ àwọn aráàlú bíi kọ́ló ti fi ẹ̀rù sí wọn lọ́kàn àpapọ̀ni wọn àti ẹni tó lágbára nu wọn ẹ̀rù ó kò wọn láì sí ìwọlú wọn gbogbo ó sì fà kó lù ìyẹlẹ́gbọ̀n nínú ìṣẹ̀rí àfẹ́fà ń sọ̀rọ̀ àwọn nǹkan ogun náà ló pín sí méjì àwọn kẹrẹ àtàpẹ nígbẹ nímọ yẹn ìlànà ìbíjà nígbà tó wá borí nǹkan ogun àwọn kẹgbẹ yìí tó kó oníbẹ̀rẹ̀ láti à ń kọ̀ọ̀kan ní fẹ́yù fẹ́yù ní pé ara fẹ́yù ní pé wọ́n lọ ọdún kankan tó níbẹ̀ gẹ́gẹ́ kẹfẹ́ yìí ṣe kíni nẹ́ẹ̀tì sá lọ tí wọ́n sì jẹ́ apọ́ni tó ń jà lágbára ṣùgbọ́n ló ti fi ẹ̀rù jẹjẹ ànẹ́bí ṣe wọn lẹ́gbẹ̀ẹ́ tó tó lọ́lọ́ wọn. ìmọ̀ inú tọ̀tí ọlọ́wà sùpánà wa tààlà tí ó tún fi ran ànẹ́bọ̀ Muhammad sallam tó fi ran lọ́wọ́ lélẹ̀ ẹ pé إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا ọlọ́run bàbá sọ fún àwọn màláìka pé fàtàbìtú lẹ́dínà àmàlù àwọn olùgbàgbọ́ òdodo ẹ máa fẹsẹ̀ wọn lè gbẹ́ngbẹ́ pàápàá jùlọ gbàtà bá ń lọ ojú ogun ọlọ́wà nípa olùsí fi kùlùmí lẹ́dínà káfàrọ̀ òróòrùn ó máa fi ẹrù tọ́ka àwọn kèfèrí ẹ̀rù ó máa bà wọn nínú tọ́lọ̀ wọn àti fáànà ẹ̀bì lérí ìdẹ̀pẹ́ni tí ó sàn kankan kò sàn kankan yóò kàn máa lọ tẹ̀lé ìsìláwọn ọ̀tá wọ́n sì ti mọ̀ sádàlù kó tó dé àárín wọn àmẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ó lóun fi lé òun lọ́lọ́run fi lé ìṣàánú láàrin àwọn àrẹ́bí ọlọ́run ìkọ́ta ti mọ ẹgbẹ̀rún ànábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà wà òhìn láti ní alganaim ànábì ní tọ́lọ̀ tó fi dá mi lọ́lá ó ní pé alganaim gbogbo àwọn nǹkan èrè ogun tá a bá kú ọlọ́run ṣe lẹ́tọ̀ fún mi ó wà ní hadith ní pé ní kò sí ànábì ah, ló wá jagun gbogbo ànábì ọlọ́run ló jagun ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀kọ́ àkẹfẹ̀rẹ̀ ń gbógun tì wọ́n ṣùgbọ́n ń gbà wọn bá bá ti jagun àwọn ọ̀tá wọn lè rí nǹkan kó lára wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wọn náà borí ọ̀tá gbogbo ohun tó bá kó pátá kódà bó ṣe gbé kélé bíi bíléèdì wọn gbọdọ̀ mú kódà káwọn náà ti lùsì nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá rí nǹkan gbà lọ́dọ̀ ọ̀tá wọn gbọdọ̀ mú kó dájọ́ síbi kan yìí bàbá dájọ́ tán ọlọ́wọ́ á ní kí náà ṣe yọ láti sánmọ́ iná wàá ju gbogbo nǹkan yẹn yíjó náà yẹn yóò mọ̀ tó wọ̀ pé jihad tẹ ẹni lójú ọ̀nà ọlọ́ngbà lọ́wọ́ yìí gbogbo àwọn ànábì ọlọ́run pápá sábà ti jagun sábà rí nǹkan kẹfẹ́rí bá ju kẹlẹ̀ sábà rí nǹkan mú ó kéré jù bàtà ìdí sì ní ibi ọ̀bẹ kékeré wọn ẹ̀ gbọ́dọ̀ mú wọn fi lẹ̀ náà wọn máa retí kí náà wá jó tí náà bá jó ọmọ ìyára hàn pé èyí ta ṣe nǹkan yìí torí tọ́lọ́ bá jù ìmọ̀tí lọ́ba ti tẹ́wọ́ ìgbà yẹn lọ́nà pé ọlọ́run gbà lọ́wọ́ àwọn anabi wa ni wà òfin láti lé àlìkànnà yìí ṣùgbọ́n anabi ibẹ̀ ìgbà tó ń dé ọlọ́run wa pa òfin yẹn rẹ pé gbogbo nǹkan ogun tẹ́ ẹ bá kó ẹ̀yìn lẹ́yìn torí pé nǹkan tí nínú ọmọ ń lọ sí. anabi ní ká ṣe nǹkan ogun lẹ́tọ̀ọ́ pé nǹkan ogun tẹ́ bá nígbà lọ́dọ̀ kẹfẹ́ ló ti di sí yín pé kò sí fáwọn anabi rí ìṣèwádìí tó ń tó lọ́ọ́ tó fi kódà pé lẹ́sẹ̀ nǹkan tó àfáàdé èkó ní góòdìnẹ́rì nǹkan gbogbo àti nǹkan já wọn kẹfẹ́rí bóyá nǹkan nǹkan gún wọn ní gbogbo ẹ̀rọ ìrìn àgbọ̀dọ̀ mú kẹsẹ̀ láwọn ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n sáré bá ọ̀pọ̀lọpọ̀ sọ́lá tó dé nígbẹ̀yìn ó ní ọlọ́run wá ṣe Muhammad yàtọ̀ sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ nínú àwọn ànẹ́bí ọlọ́run tó ti lọ. ẹ mòjísà làwọn mẹ́ràkù àwọn èèyàn ọ̀tún ni ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ pé nǹkan lílò ní àbí ìbálò ní tọ́nà fánẹ́bì tó yàtọ̀ fún lélẹ̀ ìrẹ̀lẹ́dì máa rí nínú àtẹ́rà fíkíù pé nǹkan ogun àbí kájẹwọ́ ní kùránì gan tọ́nà wà sọ́nà wà sàálà tí ó sọ fún wa nínú sọ́tò àǹfààní látọjúwe àtàwọn tó rà ní nǹkan ogun tẹ́ bá ti bẹ́ẹ̀ ṣe ṣe rèé wàhálà mu adnama gàdúntùmí ṣe ń fẹ́lẹ̀ láì fún tó wà lọ́rọ̀ tó ọlọ́run ní kẹlọ́mọ bí n tẹ́ ẹ bá kọ́ lọ́dọ̀ àwọn ìṣèlú one over five ànẹ́bì àti àwọn nǹkan tó jẹ́ ojúṣe àbá ara mi rẹ̀ lẹ́ni one over five ọlọ́run ọgbọ́n ti pín ṣùgbọ́n tẹ́lẹ̀ fún ànẹ́bì ọlọ́run yóò mú kò sí pé pé kankan ànẹ́bì musa tó jagun àwọn ànẹ́bì bí wọn ní mú nǹkan kan báyìí nínú nǹkan tó bá rí lọ́dọ̀ àwọn ìṣèlú kódà kọjá pé nǹkan tí wọ́n dẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala òṣèlè ní ẹ̀tọ́ fún bákan náà wàjú ìlàtílíyà àrùtù hóòrọ̀ wà masjida wọ́n wá ṣe ilẹ̀ fún mi ní tòhó nǹkan mara wọ́n ṣe ilẹ̀ fún mi ní nǹkan mara tílà náà bí rí fàáfi bí ilẹ̀ alẹ́fimọ́ra yẹn bá lè ti sàyábùm sàmọ̀ sí àwọn pẹ̀lú àlùwàlá ilé pẹ̀ náà ìwẹ̀ náà fi wẹ̀ tẹ̀sí padà yẹpẹ̀ sórí o yẹpẹ̀ tó bá ti jánábà láńtí òru mi àdúgbò lè lo òun náà ti tọ́yà mọ́nu. ànẹ́bí lé mi nìkan nínú àwọn ànẹ́bí ọlọ́mẹsẹ̀ lé ikú àwọn ànẹ́bí ọ̀yọ́ tó lọ kódà kó rẹ̀ wọn àwọn ẹ̀jọ́ wọn tó bá tẹ̀lé wọn ìmọ̀ra báwọn ó ṣe kódà kó rẹ̀ wọn kó tútù mú omi yẹn náà gbọ́dọ̀ lò. ṣùgbọ́n ọlọ́run sọ fáwọn afẹ́mà ikú tó dúnú Eh, ó wà ní jánẹ́bà lára wà ikú tó jónú bá alàbáfàrí àbẹ́ olórí ìrìnàjò àyíkú tó jónú àwọn ikú tó mọ́rùdọ̀ ó wà fún ikú àyíkú tó mọ́rùdọ̀ àwọn alàbáfàrí fóyó lẹ́yìn àbẹ́ wà lórí ìrìnàjò àwọn ẹ̀sìn táyà mọ́mọ́ ẹ wá orí ilẹ̀ tó bá mọ́ ẹ̀sìn táyà mọ́mọ́ ká mọ́ fi ẹ̀pẹ̀ àbí dọ́tẹ̀ eruku ká fi ṣe ìmúra kò sí fáwọn àjọ yòókù wọ́n ní nínú rọrùn tó rọrùn ṣe fún àlùkùnmọ̀ yìí nìyẹn ní láàmùsù gbọ́dọ̀ wọ̀ pé ìbátá méjì dé ní rọrùn wa bẹ́sẹ̀ pátápátá ṣùgbọ́n látara táwa mùsùlùmí ò dá kan mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló yàtọ̀ lè wa àyè mọ̀ sọ pé ìsìlámù lé ẹ̀yin mọ̀ ìgbó lè bóòlù ṣe lé

ẹ̀sẹ̀ táyà mọ́mù àníbi wa ní ká ṣe táyà mọ́mù yìí kò sí fún àlè ọmọ kẹ̀kẹ́ síwájú tó ṣe ń tọ́nà wa sùpánà wa tààlà tó tún fi pàànà bì lẹ́nu yẹn yẹn láti pé ẹni tó bá wo mi tí ò rí tí ó sì lẹ́ni tí ó fún orí kò tó bẹ́ẹ̀ ṣe táyà mọ́mù òkè àbí ẹ̀sẹ̀ wa rómi kò rẹ̀ kò lè lò ó àbí nìkan lára rẹ̀ ní kó mi mọ́ kan àbíkú tẹ̀ wọ́n mú mẹ́ta gbogbo ara fáwọn ìtọ́jú kẹtọ́ ń ṣe lọ́wọ́ àti táyà mọ́mú fẹ́ẹ́kẹ́ níbi àwọn àmẹ́bí ọlọ́dún ti kọjá ní àwọn sọ fún ìjọba ọlọ́run yẹn náà ni gbogbo tó bá òkú ṣẹlẹ̀ ṣe ọlọ́run wa gbogbo fún yẹ torí pé ọlọ́run wa máa jẹ́ aláàlẹ́ kó fi sí ní mẹ́ta harrods ọlọ́run ní àfinira fún ẹ̀sìn tó lára àwọn nǹkan tọ́lọ̀ tó fi dá anẹ́bí wa Muhammad rasulillah tó fi dá lọ́lá ni ó ní wọ́n ti gbogbo lẹ̀ ní ta ló fi mọ́ra kàtọ̀sí àyàfi orí àkìtàn ẹ̀pẹ́ yẹn náà ti dọ̀tí àti ìgbà dọ̀tí síbẹ̀ wọ́n tó wá ní orí àkìtàn tó ti tọ́lẹ̀ dúró kọ́ sí mọ́ra bẹ́ẹ̀ ọba ti gbọ́n lélẹ̀ sọ ara yí ẹ̀pẹ̀ díẹ̀ tó wọ́n fi gbójú ọwọ́ òtítọ́ sàlọ́ adẹ́ni yẹn máa kírun lọ ìtọ́lọ́ ti fa nìyẹn ìwádìí yẹn nìkan olúbákan náà wà má fi jìdà má tún ṣe gbogbo olè fún mi ní ibi tí mo ti lè ti lọ́hùn gbogbo olè tó ti mo ti ti lọ́hùn àwọn ànábì ọlọ́run yóò fún síwájú ó láyè pàtó fẹ́ẹ́ ti lè ti lọ́hùn àtàwọn ìjọ wọn tó tẹ̀lé wọn wọn wà sọ́nà ìbílẹ̀ orí gbogbo olè tó ti lè ti lọ́hùn ẹni inú mọ́ṣáláṣí làwà àbí ayé jọ́sìn ìyẹn ni èyàn ò lẹ́rìí pé ẹ̀wọ̀n òníbi tó ti kírun ọ̀dẹ́ ibi tó ti kírun ẹ̀rọ àwọn ẹlòmíì bóyá ní ọjà wọn bóyá ní pákì kan ni ó ti tòkú bá jọ láti fi sórí gómìnrin odidi mọ́ṣáláṣí náà ara ara tó dáa tọ́lọ̀ ń fa nàbà wọn sọ́dá ẹ̀rọ ẹ̀kọrin yóò yẹ fún àlẹ́sìn tẹ́lẹ̀ ìmí tó bá lọ ọdún wọn tí ó bá ti rí jọ wọn bẹ tí èdè ìdí ṣe ìkún sí ìjọdún náà tẹ́lẹ̀ kò ní ṣe tí èdè tí ó lọ níbi tó ti ṣe òun rírù jọ tó eré òde ní Islam kódà kó wà náà agéjú gbó ọkìrun ọdún ọkẹrẹ tẹ́lẹ̀ lẹbi tí mo sáwá ti wá ní anẹbi ní gbogbo lẹ lọ́lọ́run ṣe láàyè ìjọ ṣiṣẹ mi gbogbo lẹ àyàfi tá a bá rí àyàfi rẹ pé ẹ má kírun nínú ìtẹ ẹ má kírun lórí àkìsàn ẹ má kírun níbi tán sọ̀rọ̀ àǹkọ́ mímọ́ ìyẹn ẹ̀fẹ́fẹ́ni òun náà mọ́ tẹ́lẹ̀ àwọn ẹ̀bí kan ló sọ̀rọ̀ jù bẹ́ẹ̀. sọ eléyìí náà yóò tó máa jẹ́ ti gbogbo anáàtú gbọ́dọ̀ pé kò síbi sáwà sáà kírun ẹlẹ́rìn tí bá láyè kan tí ò bá lè kírun bẹ́ẹ̀ wáyé tí ò lè kírun akọ́jú pé wáyé tí ò lè kírun bẹ́ẹ̀ tí ló ń ṣẹlẹ̀ ẹ̀mẹ́ tí ò lè kírun fẹ́kẹ́ gbogbo ilẹ̀ lọ́nà ṣe ní ẹ̀tọ́ fọ́tíráàbù ti mọ́tò pọ̀ lè kírun bẹ́ẹ̀ àbí tó bá mẹ́rin rẹ̀ bá gbin ọgbẹ́ lókun gbogbo ilẹ̀ náà ètò mọ́ni mọ wà ní oko àgbẹ̀ ní ọ́ inú oko rẹ náà àsìkò ní tó mọ́ lọ́yà ní agbègbè igbó kan ní kò sí wíṣẹ́ bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ ètò mẹ́nu ó ti di àyè kírun náà ànẹ́bí ń tọ́lọ̀ ń ṣe fún un nínú ẹ̀ka tọ́lọ̀ kò sí wájú ìlàsílẹ̀ àdùkú ló ha tòhúrọ́ amọ̀síjìdà tó gbogbo àyè lọ́lọ́ ṣe ní inú fún mi bákan ìmọ̀ wa ní gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà nípa lóbi kan tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ó ní wa òun kristu ilà kálí káàfà pé èmi ń tèmi ìgbà tó lọ gbé mèdè ní gbogbo ẹ̀dá pátápátá tó lọ gbé mèdè ní gbogbo ẹ̀dá pátá lọ́lọ́ gbé mèdè ní yẹn lẹ́nu sọ pé ní ẹ̀yìn tí ànábi wa ìkẹrù wà yunifásà gbogbo ayé ọlọ́ni wà máa arsalnaka illa kaafatan linnas ìwọ táa ní ìwà ní ẹ̀sìn kaafatan linnas gbogbo èèyàn pátápátá láàrin ẹ̀sìn bákan náà ọlọ́ni tabaraka alladhi nazzala al-furqana ala abdihi mímọ́ ọlọ́run ọwọ́ akóso al-Qur'an fánilúwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni yakuna lil ẹ̀rí bá ànẹ́bí mi ọlọ́ni alánẹ́bí bá sáwọn ẹjọ́ rẹ̀ nìkan. Bàtàrí bí ìta ń sọ̀rọ̀ oníwà rọ̀ tó láyé làbá ní Israel, ọ̀rọ̀ rẹ̀ mi sàn bá ní Israel. Ṣùgbọ́n nígbà Muhammad iṣẹ́ rẹ̀ iṣẹ́ gbogbo ayé. Ìyẹn náà ni ẹnu nìkan lè gbà lé ní tó máa ní ẹyin Mùsùlùmí ẹtẹ̀lé àwọn àràbù tó ẹ fara mọ́ta ní ẹnu ẹnìkan ò gbábà. Iṣẹ́ gbogbo ayé lọ́gbẹ̀rán nígbà tó bá láàárín ẹ̀fà gbogbo ayé ibi kẹ́ta ni ó ti jáde ó kàn jáde ń bẹ̀ òní ìyẹn ló pàdé pé lárúbáwá ò ní ẹ̀sà kẹ̀kẹ́ lórí ẹni tí ó ṣe lárúbáwá ànábi ńlá fábílà alẹ́ àrọ̀bí lè àrọ̀bí alẹ́ àjẹmí lárúbáwá kan náà ò ní ẹ̀sà lórí ẹni tí ó ṣe lárúbá ilá bí takwa àgbàbá ti fáyọ lọ́wọ́ sí ọlọ́run tí ó lójú ṣe ẹgbẹ́ mùsùlùmí lòun náà ó sọ́wọ́ ní kó ṣe lé ní àti Saudi sọ́kọ̀ ọmọ ẹgbẹ́ tó lọ́wọ́ náà níbi ara Saudi nìkan ló wá jíjẹ fún ṣé bá ṣe kí tí mo yí Saudi nìkan ń kí gbogbo ayé ni nígbà táwọn ẹni ń kọ́ gbogbo ayé làjọ gbà bá ti wáyé gbogbo ayé pàdé bẹ̀ sọ́bọ̀ wá mú òfin mi wá tí ò bá tẹ́lẹ̀ mi lọ́rùn yóò wá ní ẹ̀wọ̀n fáàtì mọ́kà ìyẹn ò tẹ́ lọ́rùn kò fẹ́ gbà lọ tí ó wà ọ̀lẹ́ sọ yìí ń bí irú bẹ́ẹ̀ àti mọ́kà kọ́ ní ara mọ́kà nìkan ní kírun kọ́ lára mọ́kà nìkan ní ṣe ájì kọ́ lára mọ́kà nìkan ní gbáwẹ̀ gbogbo àdájọ́ sí náà sọ ọlọ́run lánàá ní ti gbogbo ayé pátápátá nínú nǹkan tó jẹ́ ẹ̀sà tọ́lọ́run ti lánàá bí òlélẹ̀ ní gbogbo iṣẹ́ rẹ̀ tó jẹ́ wà fún gbogbo ayé kì í fara lókun ìyẹn náà ló fà kánẹ́bù àpò káyí pé ara mọ́ká nìkan ni ànájò ní gbẹ́sẹ̀ lọ mẹ́dínà nígbà tí nira lé nígbà tó wá wà mẹ́dínà pé àdúrà lárúbá nìkan ni ànábì wọn tó ní gbẹ́sẹ̀ lọ kẹ́kọ́ mọ́ fẹ́ látàrí ànábì lẹ́sìn tí ń fẹ́ lẹ́sìn tí ń fẹ́ lẹ́sìn tí ń fẹ́ kódà kó tó kú láyé ó bẹ̀rẹ̀ fi kọ́ lẹ́tà sáwọn lọ́balọ́ba kódà àti wọ́n ẹsẹ̀ ó tún ẹ̀jì rẹ́bà fún ọba paris àwọn tó wà ní pàṣẹ àtàlẹ́gbẹ́ bí àbí tókì mọ́ ìran ní ìsìn ẹni tó lárúbá àníbi tẹ́jì lẹ́tà tó wọn káyí pé lárúbá nìkan ọlọ́run fi rẹ̀ kò ní tẹ́jì lẹ́tà tó wọn ọlọ́run gbé mi ní yorùbá báyìí báyìí ààrẹ tó fa lẹ́tà rẹ̀ ìrìnàjò ọba paris àníbi ní mọ́sákà lọ́wọ́ mọ́lẹ́kà wọn ló ti fa ọlá rẹ̀ ya kò sì fẹ́ lórí ọlá tó tọ́ tó fi bọ́mọ lọ́wọ́ ó tẹ́jì tó ba mísúrọ̀ ní egypt látàrí ẹ̀nà lónìí ẹ̀kọ́ lẹ́tà sí ìyẹn ni ah,

eléyìí tó wọ̀ pé iṣẹ́ àgbáyé ọlọ́ọ̀fin láàrin bá Muhammad sallallahu alaihi wa sallam ẹni wàá wo ètò gbé wa ẹni pé irun lágbàáyé náà kì í yàtọ̀ àfi tó bá fẹ́ àdáda lẹ́kùn tiẹ̀ sísè ìjọ ti tọ́ba dé gbogbo alẹ́ lájọ wọn bóyá àwẹ̀ ti dé o àyè ti dé o bákan náà ẹ rí i pé ìṣẹ́ tó gbé wọn pé ní ẹsẹ̀ ti gbogbo àgbáyé lọ́sìn ni nígbà táyẹ̀ bá tọ́jú pé ẹ̀sìn wo ìwé UK ní Amẹ́ríkà ní Mexico ní Russia ní nígbà tó nìkan sọ̀rọ̀ mùsùlùmí Russia tó kí aid a tó kọjá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ àgbáyé ọlọ́run fi rán ṣùgbọ́n ẹnìkan tó yẹ pé bóyá onífẹ̀ẹ́ inú kan ni àbí afọ́kọ gbẹ́kùnmu àyíwò náà máa ń sọ́kan ní onífẹ̀ẹ́ tó ń bí yóò ní ẹ̀sẹ̀ àràbúlẹ̀ ní mùsùlùmí tẹ̀lé mùsùlùmí ní onímọ̀ bí ó ṣe fún létí ẹwà pé ní iṣẹ́ lárúbá nìkan ni ó yẹ káwà ti ṣe láàkà ìfà ẹwà ilé òjò tiwa gbogbo ayé ni wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀fẹ̀ pé nǹkan gbogbo ayé lọ́lọ́ fi rẹ̀ ó bá pé ní nǹkan báwọn sọ pé ẹ̀sẹ̀ àràbù ṣe bẹ́yìn náà ní iṣẹ́ ń tẹ̀lé ó bàtà lá ẹ̀ṣẹ̀ lọ tẹ̀lé fáwọn ọlọ́ọ̀kẹ́ gbà lọ́wọ́ yẹn nígbà tó ṣe ṣe nǹkan àgbáyé àgbélẹ̀rọ tó fáwọn èyí ló ti mọ̀ ju bá ìsìláàmù ló fẹ́ yù láìsí ayé sábà ṣe bó ti yẹ kó ṣe torí pé iṣẹ́ kan tọ́nà fi rán lẹ́bi ṣé gbogbo bí yẹn bá dé sábà tó bí yẹ ká dé òkú kan náà láàmú bá tí ò ní yàtọ̀ ànẹ́bí ti sọ̀rọ̀ ìfọ̀n mi lérí ẹni gbogbo ànẹ́bí yóò kọ́ àyíká ànẹ́bí bá ọlọ́run náà sọ̀rọ̀ bá ní Israel ànẹ́bí ìsọ́lẹ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́lá níbi àwọn ẹ̀fọ́nà kó fún wa pé ní iṣẹ́ tó lọ ń fún òyí iṣẹ́ gbogbo ayé ni inú ẹ̀sà fi ọlọ́run tara dáwà ànẹ́bì ní ẹ̀sà ni ẹ̀ ànẹ́bì wa ní wà kó tí wọ́n fi yí ànẹ́bì yóò lù nínú ìka tó tó jẹ́ ẹ̀sà fún mi òun ní pé ìjà ànẹ́bì ọlọ́ èmi ni wọ́n á ẹ̀ ń jẹ ìjà ànẹ́bì ọlọ́ èmi ló pín ẹ̀ kò sáré bí ọlọ́ni máa ká náà muhammadu ní abba ahadimi ìjáàlìkùn àdébí ètè bàbá ẹni kankan ní o ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ bàbá wa muhammadu kò dá bẹ́ẹ̀ ká ní bàbá yóò lọ́rí fata àdébí muhammadu kọ́ wa bàbá yẹn bàbá ní kíní bá ti mọ́ pa wọn àbá bàbá ní kíní kan àdébí ètè ó ti nìgbẹ̀yìn àwọn ànẹ́bí kò sáré mi lẹ́yìn rẹ̀ tàbí sọ pé ní èmi nìkan yẹ àwọn ànẹ́bí ibi tánẹ́bí ti pẹ̀lú ìpọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n lórí gbọ́dọ̀ dáàbò pé lẹ́yìn ànẹ́bí àmọ́dọ̀ sọ́nà kò sí ànẹ́bí mi mọ́ jẹ́mọ́ tí ìbá ní ànẹ́bí mi ń bẹ èyàn ti kìtì rí o ìyẹn ló bàbá àtànẹ́bí kú sáwọn kan jáde láwọn ìlú kan sáwọn ànẹ́bí ọlọ́ àwọn bá kẹ́rẹ́ àtàwọn sọ àbá ńlọkọ́gùn jáwọn ni ìyẹn láwọn àbá

tó bá dé kèé ṣe bá débi ní ìwà lẹ́yìn ànẹ́bí o ní sẹ̀mí bá ìbúba ti wà yìí ó nìkan ànẹ́bí ọlọ́run tí ò ti kù sí sẹ̀mí lọ́wọ́ ní ilé ẹ̀rí kiri lẹ̀ tó bá dé padà nílé ìdílé ní ànẹ́bí lànẹ́bí ìgbẹ̀yìn ànẹ́bí mi ti dé ànẹ́bí mi ò dé ànẹ́bí tó ti wà tẹ́lẹ̀ náà ló padà wá wọ́n fẹ́ parọ́ náà gbé lòkè ó wá lòkè ní ayé rẹ̀ tó kù nígbà táyé bá fẹ́ parẹ́ àgbọ̀dọ̀ mọ́ sọ pé ànẹ́bí mi wà ẹ̀rí àtàkẹ́kẹ́ ẹ̀mọ̀ rí lọ́nà àfọ́ ní bídíà nígbà tó bá pọ́n àfáwọn pọ́n bàbá wa àwọn ànẹ́bì tí wa nu wọ́n bá tẹ̀ lánẹ́bì tètè bọ́ọ̀lẹ̀ o ọ̀rọ̀ burúkú ni o káni àwọn bàbá wa àwọn ànẹ́bì tí wọ́n bá tẹ̀ ránẹ́bì ẹ̀rù pé àránẹ́bì ṣùgbọ́n ànẹ́bì tí wa ta rí rè kọ́ bá tẹ̀ lánẹ́bì sọ̀tánẹ́bì lẹ́yìn ànẹ́bì àwọn ọ̀sán òun náà nìgbẹ̀yìn tí ọlọ́run fi gbogbo ayé ṣe ìyẹn náà ló fà bẹ́ẹ̀ pé nígbà tí kò ti sáré bíbí mọ́ ayé sáré bíbẹ̀ yẹn iṣẹ́ tó bá jẹ́ náà ní gbogbo ayé pátá gbọ́dọ̀ máa tẹ̀lé ẹni tí bá ti tẹ̀lé ìgbèrè ní ọmọ ẹ̀jẹ̀ eléyìí nínú àwọn nǹkan tí ọlọ́run ti ta àmẹ́bà mọ̀ṣẹ́mọ̀tò ọ̀sọ́lá ẹ̀sà abẹ́lẹ́ ọmọ sọ́nà àtàlá ni ọlọ́run kò ṣe ìtẹ̀lé àdẹ́bí ní ọlọ́run fẹ́ẹ́ kọ̀ọ̀tàn wọn. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا رب يا نوبة أنا محمد صلى الله عليه وآله وسلم ẹni tí ó yẹ ká mọ̀ ń parẹ́ torí pé kò sẹ́ni kankan nínú orílẹ̀ ìpa wà yìí tó súre fún wa tó tó àmẹ́gbà Muhammad àwọn míì ń bẹ sáà mọ̀ ń pa wọn sáà fi wọ́n ṣeré tó yẹ pé ní wọ́n kò lè fún àdúgbò lè tọ́jú fún akéré àmì òtí àárè hàn sí kankan fún wa bọ̀tá wá gbé wọn rù tá a gbé wọn lórí lọ́ba bí ẹlòmíì nípa olórin tó fẹ́ràn sí yóò mọ sọ̀rọ̀ ń parẹ́ lọ bọ́dà yóò mọ sọ ìyàwó tó ti ṣe àbí bẹ́ẹ̀ kọ́ lọ́ba bí ẹlòmíì ń pa agbábọ́ọ̀lù yóò mọ sọ̀rọ̀ parẹ́ lọ yóò mọ sọ iye bọ́ọ̀lù tó ti gbá ibi tó ti gbá sábà ní ànábì tó tẹ́ntẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní mùsùlùmí tó ń parẹ́ wà lẹ́wọ̀n lè mọ́lì kẹ̀kẹ́ sọ nírú mùsùlùmí wò ní ó yẹ ká kíyèsí ra wa ànábì tó tún láti dára sáré lè fún ọ yìí ó lè mọ́lì kẹ̀kẹ́ sọ sọ́yà pé kí ni ọkọ̀ àbá ànábì gẹ kò mọ́ gbèlégbé yóò àmọ́ gbogbo ojú sáǹkà lẹ̀ fún ànábì ìyẹn làwọn ọ̀tá náà yóò wọ orí social media náà wọ́n bá nẹ́bí ìbùsùn yóò sì jẹ́ dákẹ́ kò ní wọ́n yóò ṣe fún ẹlẹ́sì tó gbé ẹ̀rí kẹ́kẹ́ láwọn kẹta nẹ́bí wọ́n mọ owó àwọn àná ni ìfọ́ sọ́ba sọ́ba yóò fi kò tó sẹ́ńtì jẹ́ mọ́mọ́ ibi tó jìnà sí Islam lè ní kò tó sí mọ́mọ́

àtìlà fẹ́ bá wọlé ọlá ẹjọ́ fẹ́ bá wọlé ọlá tó mọ̀ lánẹ̀ ẹjọ́ fẹ́ bá wọlé ọlá tí wọ́n ń gbẹnu àbùkù tó lè jì fẹ́ di ẹ̀ àbí ẹ̀rọ yẹn tó mọ̀ kó mọ́ra wọn lórí ọ̀rọ̀ lè bára wọn ìsìláàmù tó wá lẹ́nu wà àlùjẹ́nẹ̀ tó wá mú wá ọmọ onítẹ̀ẹ̀tẹ̀ kí ó máa sọ̀rọ̀ jagunjagun pa rẹ̀ kẹfẹ́rí kó mọ sọ̀rọ̀ ó mọ fẹ́nu gún fẹ́ ó mú dà níkan gún yẹn lọ náà ni bí wọ́n ń pààyàn lọ bí adìẹ náà ìwọ̀n kò sí yóò di wọn wò dọ̀ ẹ káàkiri ìdíra wa ọ̀pọ̀lọpọ̀ mọ́ ń pa ẹ̀sìn yẹn kẹfẹ́ kẹkẹ atáǹsẹ́ náà ni subhanallah àdìsí kan wà sánúbi sọ tí ó ṣẹlẹ̀ nígbà tó bá ń béèrè ọ̀rọ̀ ní ọwọ́ ẹlòmínú sàárè àlọ́bí wọn ní tẹ́lẹ̀sì rẹ tìkọ́sẹ́ tó bá ti fọlù fọlù láyé ẹni sáàkì ó ti túnu tẹ́lẹ̀sì rẹ yóò lè náà ni rẹ ha náà ni ní nǹkan mẹ́ta àlẹ́bí tẹ́lẹ̀sì yóò kẹ́ náà ni kò ní rí sọ ó wà ní ọ̀rọ̀ mi bá lóṣọ pé tí ó ní àká ń sọ pé ń sọ pé ìmínà bá wọn sọ títọ́ sọ oní bá wọn sọ ní ẹ̀nì kò rí kẹ̀kẹ́ tó ń dábọ̀ fún ara rẹ̀ yẹmọ́ ìjọba kálukú wa bá yẹ a lè mọ̀ jura wa lọ èyí kò sí aburú ń bẹ̀ a lè mọ̀ tàbí ata akọ́fẹ́ akọ́fẹ́ jura wa lọ ata akàrẹ́ jura wa lọ àbí bọ̀t ẹni ànẹ́bí yìí dẹ́dẹ́ ni ẹlọ́ba àwọn afá ìwò tí a lè tọ́ kẹ́kẹ́ díẹ̀ tó bá ti abẹ́ dagbára lọ ẹlọ́ba àwọn afá bó kẹ́kẹ́ ẹlòmí ò lè tọ́ pa ànẹ́bí tó lóun tẹ̀lé. kábẹ́rù ọlọ́run kádúró tẹ̀sí yẹn tí ó bá fẹ́rẹ̀ yóò ṣe dáadáa ni pépé táwáyé wá tẹ́lẹ̀ nínú gbogbo yóò fúnra ń ṣe tájáde kàràkìtà ẹ̀rí ó wá fún ẹ̀sìn ni pé ẹ̀sìn làkọ́kọ́ nípa sí mọ̀nú ni ó ṣe wá lórí ìlàgbọ́dọ̀gbọ̀ èmi o ọlọ́run fámilé ní sọ̀rọ̀ díẹ̀ kó ní ìtumọ̀ tó pọ̀ lápẹjú ẹ ti pọ̀ rẹ́rẹ́rẹ́ bákan náà ọlọ́run fámilé ẹrù jẹjẹ tó ti mọ máwọn ọ̀tákì tó dọ́dọ̀ wọn láì ṣe pé wẹ́pọ̀ nǹkan lànẹ́bí ní fọ́dà ọ̀pọ̀lọpọ̀ ogun tánà ẹbí jẹ́ àwọn jẹ̀bẹ̀rí mọ́ ní nǹkan jàdí lọ ṣùgbọ́n ìkúnlọ́wọ́ ọlọ́run bẹ fún ẹni náà fi ẹni tó bá dúró tọ lọ́run ọlọ́run náà ó mọ̀ gáìdì òun náà báyìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n wáyé pọ́ọ̀dé tọ́lọ́ kẹfẹ́ ní kan bí akọni yóò kẹ́ tó fẹ́ mọ́ tó bá lè rẹ́ òun lè

àìkẹsì fún àwọn ẹni tèfè yíyẹ wa máa sọ̀rọ̀ sákàtàkà tó wa àwọn máa wò wọ́n rẹ̀ kọlọ̀kú sànù wa bákan náà àwọn sáà níbi tó sọ ni pé àwọn nǹkan ogun ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún mi tí ò ti fáwọn ànẹ́bí tó lọ bákan náà èyí nǹkan tó bá tó lè tẹ̀wọ̀n ní gbogbo tá a bá dé àfààyè àwọn àyè tí ẹ̀sìn bá lọ́kọ́ àyè yìí ẹ̀mọ́ ti débẹ̀ àyè ẹ̀gbẹ́ni bákan èmi lọ́lọ́run ṣe léyìí fún kò sí fánàbí ní ìkíwájú tèmi bákan náà wọ́n rán mi sí gbogbo ayé ìlànà pé ní ẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ gẹ̀rẹ́ tẹ́ ń takò ìsìláàmù ara tẹ́tẹ́ àdẹ́gbẹ̀rẹ́ kọ́lọ̀ fi rán sílẹ̀ iná wà ìṣẹ́gbọ̀rọ̀ tẹ́lé ni ṣẹ́gbọ̀rọ̀ tẹ́lé ni torí pé ẹni tọ́lọ̀ rẹ̀ ti gbogbo ayé ni ọlọ́run wa fi parí iṣẹ́ ìlànà mi sọ pé ìjáde bí ọlọ́run tọ́lọ́run fi ń ráwọn àrẹ́bí ọlọ́run wa ó dà ìpé gbogbo wa ń kọ́lé wa ń kọ́lé wa ń kọ́lé ni ó ní àti wá kọ́lé yìí ó ti ṣe erégédé wá bu àyè kan bíi blọọkù kan tó gbé sí gbogbo ẹ̀ wá ń lọ náà fi ha ẹ̀wọ̀ ilé ìwò ti rẹwà tó ilé ìmọ̀ dá o ilé ìmọ̀ rẹwà gán o ó mọ̀ fáyín o ha ó kàn jẹ́ pé àyè blọọkù tó wá fún yìí náà ní náà gbé sí náà láà lójú ìfigọ́ léyìí anẹ́bí ní èmi ní búlọ́ọ̀kù yẹn ìgbà tí ọlọ́run ti gbé mi lélẹ́ wọ́n ti fi sí ilé ti pé nítorí wọn pé ní ẹ̀sìn ti pé kò sí kan níta tó máa retí mọ́ ẹni tó wá lóun fẹ́ tẹ̀sí lẹ́yìn tí ò wá ló lànà anẹ́bí kì í tẹ̀lẹ́sìn kọrin yóò tẹ̀lẹ́sìn wọ́n àti kọrin yóò tẹ̀ wá tẹ̀lẹ́sìn bóò làwọn àwọn olórí wòye ọ̀sẹ̀ wá tẹ̀lẹ́sìn àwọn mùsùlùmí lẹ́lẹ́sìn ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá gbé nǹkan yìí fún ìhànà gbọ́dọ̀ mọ́ ká mọ rírì rẹ̀ lálẹ́gbà ọ̀sánlá tọ́lọ̀ rẹ̀ sí wa ká dìfẹ́ǹdì ẹ̀ dìfẹ́ǹdì bá ń sọ pé dìfẹ́ǹdì jàgíjàgẹ̀ dìfẹ́ǹdì pẹ̀lẹ́rì ni sẹ́kẹ̀ ìwọ bó tọ́ àwọn kẹfẹ̀rí mọ́ àwọn nígbàmí lọ́yà tí mọ́ bẹ́ẹ̀mọ̀ láwọn mùsùlùmí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà lórí social media ni tó yẹ pé ní ẹ̀ńtẹ́ẹ̀tẹ̀ nílò àwọn kan wá ń sọ pé anti-bend Islam kọ́mọ̀ kó bá pàlẹ́ fún ìbúdó fáwọn náà tó yẹ pé ní wọ́n sọ bẹ́ẹ̀ bá kẹfẹ̀rí gẹ̀ òní ọ̀rọ̀ sọmọ́ ṣùgbọ́n látara pé sáàbá sí bẹ́ẹ̀ sáàbá ti mọ̀ nípa ẹ̀ ká ti bẹ́ẹ̀ ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ mọ̀ sọ̀rọ̀ mọ́ ala ẹ̀wọ̀n fọ̀rọ̀ gánà bá bọ̀ sọ́lá ọmọ fi gun lára àní mọ táwọn ò wí àwọn kan tó lọ fún tí ò ti fẹ́ lómi àní mọ̀ bá ti pìrìsẹ́ǹtì ẹ̀ torí sáàdé ti gan àwa gò mọ́ ń pa rẹ̀ a mọ́ ń pa rẹ̀ eléyìí ẹ̀wọ̀n kọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí kọ́lọ̀ ń kó ó tó bẹ́ẹ̀ kámọ̀ pẹ̀ntẹ́ ń tà tẹ̀lé tó ráwọn èèyàn tó lòun ní àtẹ̀lé tó yẹ pé ìní ìgẹ̀dẹ̀ aburú ló wá ti fáyé àwọn èèyàn ló mọ̀ ń pa wọn tọ́bá mọ̀ ń bá lẹ́ni òjọ́bá ìkọba tẹnu wẹ́rẹ̀wẹ́rẹ̀ wọ́n lóko dákẹ́ ẹnu ẹ báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni ànẹ́bí bá tẹ̀lé ẹ̀ńtọ́lọ̀ ń fẹ́lé ni ẹ̀ńtọ́lọ̀ ń gbé láì tó ga ni ẹ̀ńtọ́lọ̀ ń fún láwọn nǹkan ẹ̀sà tí ò sí fún ẹlòmíì ni kódà nú ọ̀rọ̀ míì tí ó wà nú àgbékalẹ̀ míì ànẹ́bí ní òtí tu ṣàfà à nínú tọ́lọ̀ tún fún mi tí ò fẹ́ lómi ni ṣàfà ìṣìpẹ̀ lọ́jọ́ mídà kìámà ìṣìpẹ̀ wo lànà gbé alẹ́ lóbi onílànà ni àṣàfà àtúnlẹ̀ ọ̀gbẹ̀mọ̀ ìṣìpẹ̀ ńgbà tọ́lọ̀ bá kọ́ gbogbo èèyàn jáde tọ́lọ̀ kó wa jáde láti nù sàárè gẹ́gẹ́ bá sọ fún tọ́lọ̀ ń gbé yẹn jáde nǹkan kó wà nù wàhálà ló wà nù fìtínà tó gbé èyí ò ní mọ ibi tọ́rọ̀ rẹ̀ ó já sí anábì ni èyí ẹni pé òun ó súnmọ́ ẹgbẹ́ oríyàn àyún máa lágùn dédé ọba ti tẹ́lọ̀ sí ogún ogun ẹ̀rọ mi dárú níjọ́ mélòó kù níjọ́ òkú níye ti sẹ́sẹ̀ ẹ̀gẹ́ mọ́dé sọ yóò dùn gbogbo ta fàyè gbé lọ tí lè ní tú yóò wá ní pé ẹni ẹ̀já lọ bọ́ọ̀lù pé tí ó bá kúkú wọn ló kúkú mọ̀ pé náà lòun lọ ìyá yìí bọ̀ alọ́ bá níbi wa Adam ìwọ́n bàbá gbogbo wa lọ sọ fún lòun bá a bẹ̀ẹ́ pé kó tiẹ̀ dájọ́ ẹ̀kọ́ tí a bá kọ́kọ́ àwọn ọlọ́wà jìṣẹ́ yẹn lóbi tẹ́jì ìdájọ́ ní kọ́kọ́ àbújẹ́ pé kú náà lórí akẹ́kẹ́ ìdájọ́ òun anẹ́bí wa Adam tó jẹ́ bàbá gbogbo wa ló ní ara ah, òun lè kọjú Ọlọ́run lẹ́nu ó lè kọjú ẹ̀ torí kó ti bínú kan ní òbí rú ẹ̀ rí àbí wípé ní ó ní mọ́jẹ ìkìkan mo ti jẹ́ ojú ti rí láti bá tó ti bọ́lọ̀ tó ti forí dì í ó sì náà lè lọ bá ọlọ́run ẹ̀lọ́ bá lóhùn ló sọ tiẹ̀ ọ̀rẹ́lẹ́sọ àà ah, òun lè bọ́lọ́ àníbi àìbọ̀rọ̀ àwọn èèkàn nínú àwọn àníbi ọlọ́ni yẹn o àníbi ìbọ̀rọ̀ ìwúrin náà òun tó bẹ̀ ẹ̀lọ́ bá Musa Musa ló sọ tiẹ̀ ẹ̀lọ́ bá Isa àníbi Isa ló sọ tiẹ̀ Isa níwọ̀n àlọ́ inú ọgbẹ́ ẹrú kan tí ẹ kó náà di forí gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ jí onílẹ̀ Muhammad anẹ́bí lóhun làwọn gbogbo ẹ̀ léwà bá pé ẹ bá bẹ lọ́hun fún ti ẹ̀dájọ́ wa káwọn ibi tá ń lọ anẹ́bí ní ìṣìfẹ́ yìí òun lòún wà lọ ṣe ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà nǹkan kan lọ́wọ́ sọ fọ́lọ́hun fọ́lọ́hun fi padà gbà ṣùgbọ́n nǹkan gan ọlọ́ọ̀gẹ́ ò tí ì dọ̀rùn kọ́nà tó kọ́ níwà fi tẹ ọlọ́run ànábì ló wà lórí ìforíkanlẹ̀ ọlọ́wà ní rẹ̀ mọ́mọ́ sí orí ń bẹ̀ béèrè tó bá fẹ́ ànábì wà sí ìfẹ́ ìyẹn ìsìfẹ́ rírà bá ànábì ọlọ́run ti fẹ́ ṣùgbọ́n ìsìfẹ́ gbogbo ẹ̀dá kọ́lọ̀ ti ẹ̀dá jọ wọn ànábì nìkan lọ́nà tó fún ní ìrìn náà ẹ̀mí nǹkan ń fànábì ànábì tó tó báyìí wọ́n sọ báyìí pé ẹni tí ò mọ̀ ń pa ànábì tẹ́lẹ̀ náà bí yíbo bá bú bí bọ́ bọ́dúbọ̀ fẹ́ bú bí àwọn oníkẹ̀ẹ́sẹ́ yóò kàn mọ̀ òun yóò kàn mọ̀ òun náà ní tó bá bú oníṣẹ́ àtàkà tó nífẹ̀ẹ́ sí yóò sọ yóò dìjà sọ̀fàánù lẹ́wọ̀n mùsùlùmí káàkiri ìdíra wa o ẹ̀sìn ìdíje ìmọ̀ mi ń ṣeré o èèyàn mọ mójú fẹ́sìn ni èèyàn kan sọ pé àkàtà ń ṣe bẹ́ẹ̀ àkàtà ń ṣe pẹ́lẹ́ sí òun wa kéṣe pé ẹ̀ẹ́n eh, ẹ̀tọ́ bá fẹ́ lérí ẹ̀sìn gbọdọ̀ sí bẹ́ẹ̀ sí ni kò sí tó gbọdọ̀ mọ́ ń bẹ̀ gbọdọ̀ mọ́ ẹnu tí ó pè náà ni pé kó mọ ọlọ́run bá tó ń sìn kó mọ àjẹ ànẹ́bí tọ́lọ́ rán sí ọlẹ́ mọ́ mọ́ wọn lójú púpọ̀ ṣùgbọ́n tí ẹ̀ mọ́ ń pa ànẹ́bí ànẹ́bí o ọmọ Abdullahi ni ó gbé lu mọ́ka ó ti báyìí ó ti báyìí ó ti báyìí ó ti báyìí kí wọ́n náà máa díẹ̀ pa rẹ̀ ẹlẹ́mí ò lè sọ kẹ́kẹ́ ń pa ànẹ́bí kẹ́kẹ́ kò lè sọ ó ti lóhun tẹ̀lé kọ́lọ̀ wa sọ̀rọ̀ wa sàlá kó sànù wa kó ti wá lọ́mọ lẹ́yìn ànẹ́bí tí yóò mọ rírì ẹ̀ kó wá ka wàá kúnnú àwọn tí yóò bá wọ ilé ọlá lọ́jọ́ gbẹ̀dà lìkìámọ̀ ó ka kúnnú tí ó bá wọ ilé ọlá abẹ́nú ọba sùpánù àpàlà ìlànà rẹ̀ ìṣe súnà rẹ̀ ẹ̀sìn tọ́nà òfin rẹ̀ bó ṣe mú wá gẹ́gẹ́ kọ́nà fi rìnrìn àti ẹlọ́run àdádálẹ̀ tí ó yàtọ̀ sí lánàá ànábì kọ́lọ́mọdé ká máa ṣe abẹ́nú ọba sùpánù àpàlà kọlọ́mù fi aláàbàlẹ̀ lù wa àwọn olóòlùwà kọlọ́mù sàmà fọ́ àmọ́ ṣe gbogbo mùsùlùmí lágbàáyé kọlọ́mù tó rọrùn fẹ́ẹ́ kọ̀ọ̀kan wọn ọ̀sánmọ́ bá wọn sọ́dọ̀ wọn aláàbí yìí náà muhammadu wa ala alihi wa sahbihi ajma'in Thank you.